from the messenger of Allah àti abdulmalik mujahid tó kọ ilé tẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia ló gbé ìwé náà jáde hadith ẹlẹ́ẹ̀kẹrin dín ní ọgọ́rùn-ún hadith number ninety six náà là ń ṣe ń ṣàlàyé rẹ̀ lọ́wọ́ tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ti sọ báyìí fún wa pé jitanibu sábọ alimobiqat ẹ jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ apanirun méje kí wọ́n sì béèrè lọ́wọ́ ànábì ìjọ náà yìí pé eré òjíṣẹ́ ọlọ́mọ hun kí ni àwọn ẹ̀ṣẹ̀ náà ànábì sallallahu alaihi wasallam dárúkọ wọn èyí tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi kọ́kọ́ dárúkọ òun náà ni ìmórogún pẹ̀lú ọlọ́run sì mọ̀ sí ẹ̀bọ ẹlẹ́ẹ̀kejì <clears throat> tí ànábì allati harama Allahu illa bil pípa ẹ̀mí tọ́lọ̀ ń ṣe léèwọ̀ àyàfi pẹ̀lú ẹ̀tọ́ àti ṣàlàyé ìyẹlẹ́kùnrẹ́rẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ń bẹ̀ òun náà ni aklu mali yatim jíjẹ dúkìá ọmọ òrukàn jíjẹ dúkìá ọmọ òrukàn ṣọlá òyìn láṣàlàyé lónìí kọ́lọ̀ kò ṣe ní rọrùn fún wa kí là ń pè ní àwọn ọmọ oruka ẹni tá à ń pè ní ni ẹni tí ó ti bàbá ọmọ kékeré tí ó pàdánù bàbá rẹ̀ ọmọ kékeré tó pàdánù bàbá ẹ̀ tí bàbá ẹ̀ ti kú kì bá jẹ́ ọkùnrin lọ́mọ náà kì bá sì jẹ́ obìnrin kì bá jẹ́ ọkùnrin kì bá sì jẹ́ obìnrin tí bàbá rẹ̀ bá ti jáde láyé tí ò ní bàbá ní ọmọ èké tí ì tí dàgbà ó lápè ní ọmọ òrukàn tí ò tí bàlágà ṣẹ̀ríà Islam sọ púpọ̀ nípa àwọn ọmọ òrukàn ìtọ́jú wọn àti bá ṣe máa mójútó wọn ní ọ̀pọ̀lọpọ̀ ààyè nínú Quran fún àpẹẹrẹ tí a bá wò nínú Suratul Baqarah sura 2 aya 215 sura ẹlẹ́ẹ̀kejì aya ìgbà àti mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀rí pé tá bá sọ ní Yorùbá gan okòó lérúgba ó ní márùn-ún ni àwọn Yorùbá ò pè ọlọ́ọ̀ni yasalunaka madha yunfikun wọ́n bí ọ léèrè rẹ òjíṣẹ́ kí ni káwọn máa ná kul ma anfaqtum min khairin sọ fún wọn ohunkóhun tí ẹ bá ti ná nínú owó kí ẹ náà fún àwọn wo falili walidain fún àwọn òbí méjèèjì àti sọ̀rọ̀ nípa àwọn sẹ́yìn nínú àwọn ìwé àdìsí náà wal akrabin àti àwọn ará yín Mm, àwọn ẹbí wàlíyà táàmà àti àwọn ọmọ òrukàn wàlímọ̀sàkín àti àwọn aláìní wàbẹ̀ni sábí àtàwọn ọmọ ojú ọ̀nà wàá máa tẹ fàálù min khairin èyíkéyìí tẹ́ bá ṣe nu dáadáa fa inna Allaha bí yálìm dájúdájú ọlọ́run ọba máa eléyìí ẹ̀rí pé ọlọ́run dárúkọ ìmọ̀ náà fún àwọn ọmọ òrukàn nínú àyà yìí tabawo aya <clears throat> okolerugba rẹ two hundred and sura two aya two hundred and twenty ọlọ́run tún sọ̀rọ̀ nípa ìmọ̀ fáwọn orúkọ àti nípa tí ọ̀rọ̀ kan kì í ṣe ọ̀rọ̀ kan tí a lè fi ọwọ́ yẹpẹrẹ mú tí a bá wọnú alukur'an bákan náà nínú يعني سورة سورة البلد سورة البلد سورة نايتي سورة نايتي nínú Quran سورة àádọ́rùn nínú Quran tí a sura náìtì àyà eleven ọlọ́ni fálakọta hẹ́mẹ̀lẹ̀ àkọ́bà hmm, èé ṣe kí òkè mm, tàbí kí ẹ pọ́n òkè ìkìtà hamulẹ̀ akọ́bà òkè hmm, ẹ lè sáré gùn wàá máa dọ̀rọ̀ ọ̀ka mẹ́la akọ́bà ẹlòmíràn ah yóò kè ìlú wọn kó wọn sáré lọ mọ́ ẹ̀gún o wọn ò pé bóyá àwọn tí wọ́n ń ṣe eré ìdárayá àwọn tí wọ́n ń ṣe stress ti ń gòkè á ah, àjẹ́ pé wọ́n ti má ṣe ọlọ́run ṣe rárá o ọlọ́run ní má àdèrọ̀ ọ̀ka mẹ́la akọ́bà kí ni ó lè mú ọmọ ọ̀nà òkè òkè tá a sọ pé kó o pọ́n nǹkan oògùn yìí ọlọ́run ní kì í sókè ìlú yín tó kó o lọ mọ ogun ẹ̀sọ́sáìsì kọ́lá ni o máa ṣe o fákòrọ́ kọ̀bà òun náà ní kí o sọ ẹrú dọ́mà bọ́kùn lọ́rùn ẹrú ọ ààrùn fìyà omi bí mọ̀sgọ́bà tàbí fúnfún ní oúnjẹ fáwọn èèyàn lóúnjẹ bí mọ̀sgọ́bà ní ọjọ́ ibi ibi tó lágbára àwọn wo wa la ní kò fún lóúnjẹ yìí yàtí máa ń dẹ mẹkọrọba ọmọ òrukàn tó súnmọ́ pẹ́kípẹ́kí ọmọ òrukàn tó jálá súnmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa bá a ṣe ń sọ̀rọ̀ yìí náà tá a bá ronú a ní ẹ̀gbọ́n bàbá tàbí àbúrò bàbá ẹ̀gbọ́n ìyá tàbábúrò ìyá ẹ̀gbọ́n tiwa gangan tó jọ ọmọ ìyá ọmọ bàbá tàbá búrò tá a jọ ọmọ ìyá ọmọ bàbá tàbí ẹ̀gbọ́n wa tá a jọ ọmọ ìyá tá a ṣe ọmọ bàbá hmm, tàbá búrò wa bákan náà tàbí tá a jọ jọ ọmọ bàbá tá a ṣe ọmọ ìyá bóyá iye kan àbọ̀bá kan tó jẹ́ gbọ́n àbábúrò wa tí wọ́n ti jáde láyé tí wọ́n fọmọ sílẹ̀ lọ tí wọ́n ti jáde láyé tí wọ́n ṣe kéne tí wọ́n sì fi ọmọ sílẹ̀ lọ bàṣewé àwọn ọmọ tí wọ́n fi ilẹ̀ lọ ní ọjọ́ ọmọ kéékèèké tí wọ́n jọkùnrin ní àwọn bàbá wọn yìí ọmọ òrukàn nìyẹn hmm, ìyá tí máa ń da mọ́kọ̀rọ̀bà ṣùgbọ́n wọ́n á jẹ́ alásùnmọ́ wa wọ́n jẹ́ ẹbí wa wọ́n jẹ́ bàtàn wa your uncles okay children left by uncles your cousins àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọmọ ọkùnrin tí wọ́n fi ilẹ̀ tí wọ́n jẹ́ ọmọdé tàbá ṣàkíyèsí nínú àwùjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọ̀nyí ló máa ń padà lọ da àwọn ọmọ tó ń da àdúgbò rú àwọn ọmọ tí wọ́n ń dá wàhálà alẹ́ rúgúdù lẹ́lù lọ́mú gbó lọ́mú ògógóró ọmọ gáràjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé kò sí àmójútó fúnrú àwọn ọmọ wọ̀nyí lóòótọ́ làwọn èèyàn máa ń sọ <clears throat> ẹni tí òré èèyàn tọ́jú rẹ̀ ọlọ́run ó tọ́jú ẹ̀ hmm. àwọn mélòó la lè fàyọ lóòótọ́ wọ́n náwó sẹ́nìkan pé ah, ọmọ yẹn kò ní bàbá kò níyà ó padà dọ̀gá lẹ́nu iṣẹ́ ìwé kan wà nù ìwé àkàgbádùn tilẹ̀ Yorùbá ojú rí òǹkọ̀wé yẹn sọ bóun ṣe jẹ́ ọmọ òrukàn tí ò ní bàbá tí ò níyà tó sì padà di èèyàn pàtàkì àtàtà láwùjọ lóòótọ́ ni àmọ́ mélòó nínú wọn la lè rí fàyọ bẹ́ẹ̀ ìdí nìyẹn tí Ọlọ́run ọba àlekè ọlá fi ń pè wá nínú Al-Qur'an wípé ìtọ̀hámù في yawmi masgọ́ba yatiman dẹ́ mọ̀kọ̀rọ̀bà ọmọ òrukàn ètò súnmọ́ wa islam ṣe wá lójú kòkòrò láti tọ́jú wọn ṣùgbọ́n kàkà káwọn èèyàn mójútó ọmọ òrukàn èyí tó ṣẹ́kù fún wọn tí wọ́n lè fi ṣègbésí ayé wọn nínú ogún àwọn òbí wọn òun làwọn èèyàn ó tún jókòó lé wọ́n jókòó tẹ̀ ìyẹn ni ànábì sọ pé aklu máàlì lìyẹ̀tì aklu máàlì lìyẹ̀tì dúkìá ọmọ òrukàn jíjẹ rẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ apànìyàn ni ká lọ mọ̀ pé kàfàlà tún lè yẹtìm lẹ́yìn sáti fi kàfàlà ti ìmọ̀ díjàn ká bá sọ pé àmójútó àwọn ọmọ òrukàn kìí ṣe pé kákan mójútó wọn ní bí ọ̀rọ̀ ilé ayé owó kankan nìkan bẹ́ẹ̀ alìkàfàlà tún تعني القيام بشؤون اليتيم من تربية والتعليم والتوجيه والنصح والقيام بما يحتاج من حاجات تتعلق بحياته الشخصية من المأكل والمشرب والملبس والعلاج ونحو ذلك. nǹkan sọ ń bí pẹ̀lú èdè lárúbáwá tábàlà fẹ́ mójútó ọmọ òrukàn afẹ́ tọ́jú wọn ìyẹn ni pé gbogbo ohun tó ní ń ṣe pẹ̀lú àlámọ̀rí wọn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ kí wọ́n ní ẹ̀kọ́ kí wọ́n ní ìmọ̀ hmm, kí wọ́n kí wọ́n máa ní ìdánilẹ́kọ̀ọ́ gbogbo ohun táwọn náà ní bùkátà sí ká mójútó nínú ìgbésí ayé wọn yàtọ̀ sí jíjẹ mímu níná lílò wíwọ̀ wọn àti tí wọ́n bá ṣàárẹ̀ ká tọ́jú wa tá à ń pè ní ìmójútó ọmọ òrukàn nìyẹn tí wọ́n bá lóun ọmọ òrukàn yẹn fẹ́ mójútó àádá ọmọ òrukàn yàtí máa ń dá ọmọ òrukàn tó súnmọ́ wa yẹn àádá pọ̀ máwọn ọmọ tiwa gbogbo ń ta wá ń ṣe wa náà láàmú ń ṣe òrukàn yẹn wa òun tẹ̀ sẹ́ndì thirty thousand sí ìyá ìyàwó brọ́dà òun yẹ ọmọ tó wà lọ́dọ̀ rẹ̀ òun sẹ́ndì thirty thousand sí ní last month kí ló wá ń jẹ láti last month yẹn dàsìkò yìí ọmọ yẹn ta ló mójútó pé kó lọ sí ilé ẹ̀kọ́ ta mójútó sí pé kó lọ ilé kéwù ta ló ń wò ó bó ṣe ń lọ bó ṣe ń bọ̀ irú àwọn ọ̀rẹ́ wo ló ń kó ta ló mójútó wọn ah mo send thirty thousand sí wọn send fifty in fact three hundred thousand ni mo send sí last year and so what irú àwọn ọmọ orúkọ yẹn á mú á dà wọ́n pọ̀ mọ́ ọmọ tiwa ni tó fi jẹ́ pé ilé ẹ̀kọ́ táwọn ọmọ tí wọ́n ń lọ gangan náà ni wọ́n lọ ilé ìwé tá a bá fọ àwọn ọmọ sí náà ọmọ tiwa sí làwọn ọmọ orúkọ ó lọ ilé ìké tá a bá fọ ọmọ tiwa sí làwọn ọmọ orúkọ ó lọ ní táwa bá ń jẹ pẹ̀lú àwọn ọmọ wa náà làwọn ọmọ òrukàn yóò máa jẹ ní tá à ń mu pẹ̀lú àwọn ọmọ wa làwọn ọmọ yóò máa mu gbogbo ń tá à ń ọmọ wa lọmọ òrukàn náà ó máa lò ibi táwa àtàwọn ọmọ wa ń sùn náà ọmọ òrukàn ó máa ibi tá à ń ọmọ òrukàn yóò máa bá wa gbé ibi tá à ń lọ wọn ò bá wa lọ bá a bá a lọ á dà wọn pọ̀ ọmọ wa gángan ìyẹn ni wọ́n ń pè ilé ìwòsàn táwọn ọmọ wa ń lọ làwọn ọmọ tí ọmọ òrukàn yóò máa lọ lásìkò táwọn náà bá ṣàárẹ̀ níta ń pè ní mójútó ọmọ òrukàn yẹn ìwé kákan sẹ́ńtì ten thousand fifty thousand hundred thousand three hundred thousand kan sí wọn ní òmù àbójútó ni wọ́n ṣe pẹ̀lú gbogbo gbèsè ayé wọn gbogbo alámọ̀rí wọn pátápátá ìjẹ ọmọ òrukàn yẹn ó máa wà láàrin ọmọ wa ọmọ ẹnìkan ẹlòmíín bẹ ṣáá tó ṣe é gbé tó bá mú ọ̀rọ̀ ọmọ òrukàn bẹ́ẹ̀ sọ́dọ̀ iléèwé táwọn ọmọ tiẹ̀ ó lọ yóò yàtọ̀ sí iléèwé tọmọ òrukàn yẹn ó lọ pẹ̀lú ìtumọ̀ pé iléèwé tó wó tiẹ̀ ga tó ga díẹ̀ tó gara ibẹ̀ ni ó fa àwọn ọmọ tiẹ̀ sí ọmọ òrukàn yẹn yóò fi wọ́n sí iléèwé mi ààrẹ lómi tó jẹ́ pé ọmọ òrukàn tá a sọ ọmọ tí ò ní bàbá bóyá ọmọ ẹ̀gbọ́n ẹ̀ tàbá àbúrò rẹ̀ tàbá àbúrò bàbá ẹ̀ abẹ́gbọ́n bàbá ẹ̀ àbábúrò ya àbẹ́gbọ́n ìyá ẹ̀ tó ṣe aláìsí lójọ́kùnrin ọmọ rẹ̀ tó wá mú sọ́dọ̀ ọ̀gbálẹ́jọ́kùnrin àbómìnir yóò fi sí public school yẹn ní iléèwé tìjọba yóò wá fọmọ tààrẹ sí private school iléèwé àdáni ìyẹn ò bá ṣe rí àmọ́ kò mú rárá èyí tó yẹ kó o ṣe ni pé tó bá jẹ́ iléèwé àdáni ló fọmọ ẹ̀ sí ìfowó náà bẹ́ẹ̀ tó bá jẹ́ iléèwé ìjọba ló fọmọ ẹ̀ sí ìfọmọ tiẹ̀ náà bẹ́ẹ̀ ẹlòmíì tó á ti di ọ̀rọ̀ yunifásitì ọmọ tó jẹ́ ọmọ òrukàn yẹn tó bá ti ṣe JAMB ní nàìjíríà ń bí ìwé ilé ẹsẹ̀ ìdánwò tá a máa ń ṣe láti wọ ilé ẹ̀kọ́ gíga yóò fọ ọmọ tiẹ̀ sí ọmọ tiẹ̀ private university yóò lọ pọ́tọ́ mọ́ òrukàn yóò fi sí public kò bá mu tó bá jẹ́ public làwọn ọmọ rẹ lọ jóò náà lọ ọbẹ̀ ó jẹ́ private làwọn ọmọ rẹ lọ jóò náà lọ ọbẹ̀ ní tí wọ́n ń ṣàlàyé nìyẹn tí àwọn àfa ń sọ ṣíṣe eléyìí àǹfààní ńláńlá ló wà ń bẹ̀ kí láǹfààní tó wà ń bẹ̀ ó ní pé yóò sọ wá dọ̀mọ àlìjẹ́nà kí wá yípa wà àlìjẹ́nà nìkan yóò jẹ́ ká wà ní àlìjẹ́nà tó ga jù tó ṣe pé àwọn hufadul kitab àwọn tí wọ́n há Kùránì àwọn ò láǹfààní àti wà ń bẹ̀ àwọn ò láǹfààní àti wà ń bẹ̀ ọ̀nà wo ni wọ́n gbà láǹfààní torí tó bá jẹ́ ọ̀gbẹ́ǹde tí kálukú bá ti wà àlìjẹ́nà ọlọ́run ṣe wá lọ́mọ àlìjẹ́nà o ọlọ́run ní kí kálukú wa ànábì sallallahu alaihi wasallam ní ọlọ́run ní kó ń kálukú máa ké quran máa ké wàyàrtẹ́kì wàrtẹ́kì máa ké bó ṣe ń ké yẹn ìrtẹ́kì máa gòkè lọ pípa àlùjẹ́nà tó ga ju òkè ló wà iná tó burú jù náà ìsàlẹ̀ ló wà inú àjálẹ̀ ẹ̀rí pé láyé náà àwọn ẹlẹ́wọ̀n tàbí àwọn tí wọ́n bá jẹ́ ọ̀daràn tó burú náà àjálẹ̀ ẹ̀wọ̀n àjálẹ̀ ni wọ́n mú wọn lọ. ẹ̀yìn àpẹẹrẹ iná náà nìyẹn iná tó burú ni asfaw náà rí sàlẹ̀sàlẹ̀ gbàtọ́lọ́ ni àwọn mùnáfìkì fi dárkìl asfalimina náà rí ni wọ́n wà bẹ́ẹ̀ náà làjẹ́ náà tó ga ju òkè ni òlànkún jannat fredaus èèyàn láǹfààní láti lè wà ń bẹ̀ kílẹ̀ rí wa lórí eléyìí torí ọ̀rọ̀ tí muhammed. sọlọ́lọ́hu alihi wa alihi wa islam sọ <clears throat> hadith imam muslim hadith alimam muslim oníkáfílì yẹtí láwù àwọlẹ̀ gọ́ìrì ana wa huwa kahataini fil janna wa ashara rawi wa huwa malik bin anas bis sababa wal wusta níjọ anábì sallallahu alaihi wa islam sọ náà hadith malik bin anas ẹni tó bá ń tọ́jú ọmọ òrukàn tó mójútó àlámọ̀rí ẹ̀ òun àti irú ẹni bẹ́ẹ̀ àwọn òjò rí báyìí náà ọgbà àlìjẹ́nà ni àwọn òjò wà náà ọgbà àlìjẹ́nà báyìí ẹni tó gba àdísì yẹn wá tá ń pè ní Malik ọmọ Anas ó wá mú ìka àárín àti ìka ajúwe tàbí ìka àfábẹ́lá rẹ̀ hmm? ó wá méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn ó fi sẹ́gbẹ̀ẹ́ ara wọn kò lẹ́ pé àwọn afa ṣàlàyé pé ó yà díẹ̀ láti ṣàlàyé pé kì ṣe pé bánabi tánabi wà gangan náà ló máa wà ṣùgbọ́n ó sún mọ́ra wọn ìyẹn ni aljanna firdaus náà ń wà nítorí kíni nítorí wípé ó mójútó ọmọ òrukàn nínú ìrìwáyà Imam Bukhari ó ní anna wa kafilul yatim fil janna akada wa ashara bisababa wal wusta wa farraja bainahuma ànábì ní èmi àti ẹni tó ń tọ́jú ọmọ òrukàn gẹ́gẹ́ a ṣe ṣàlàyé yìí àjọ wà náà àlìjẹ́nà báyìí ni wà àṣàrọ̀ bí sàbábà ànábìwájú pẹ̀lú ìka wàlúwòsítọ̀ ìka fábẹ́là hmm, àti ìka àárín wà fárúfọ́jà bẹ̀yìn lọ́hùnmá ó sì rọra fàlàfù díẹ̀ sáàrin wọn pé kì í ṣe dédé wà náà pẹ́kipẹ́ki hmm, ẹ wo eléyìí ọbẹ̀ kan tí èèyàn máa lá àǹfààní ńláńlá ẹnìkan lọ bá nàbí sallallahu alaihi wasallam <clears throat> pé òun fẹ́ wà pẹ̀lú ẹ̀nu àlìjẹ̀nà ìfẹ́ súnmọ́ ànábì ní àìní ala nafsika bi kasrati lọ́wọ́ lórí ẹ̀mí ara rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ náà fílà gan-an lẹ́yìn ọ̀ràn ẹnìkan tún béèrè irú béèrè láàmìsìlálà ó dọwọ́ rẹ̀ máa gba àwẹ̀ kò lẹ́gbẹ́ àwẹ̀ ọ̀ranyàn ti Ramadan kan ní wí o yẹn ti dọ̀ranyàn fún gbogbo ayé o fún gbogbo mùsùlùmí pátápátá èmi là àwẹ̀ Monday àwẹ̀ Thursday hmm? àwẹ̀ ọjọ́ kẹtàlá kẹrìnlá àti ọjọ́ kẹẹ̀ẹ́dógún ìṣojú ọ̀run àti gbogbo àwọn àwẹ̀ báyìí máa gbà á ìwọ sì ni ò lè fi inú rẹ ṣeré ìwọ ni ò ráyè náfìlà iṣẹ́ tó ń ṣe àkókò jẹ́ǹjẹ́ ni ọ̀nà kan gbòógì o èyí tó jẹ́ àwọn tó jẹ́ olówó láàrin wa tí wọ́n ní àǹfààní àlìjẹ́nà ti pọ̀ jù àmọ́ tó ṣe ni láàánú ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò tiẹ̀ wá láǹfààní nǹkan wọn ò lo àǹfààní tọ́lọ́run fún wọn látara ahun ìjọ tọ́lọ̀ àdísì bá débi ahun àmọ́ ṣàlàyé èèyàn náà àti ṣé sẹ́yìn náà o torí náà ṣùgbọ́n eléyìí ò wá túmọ̀ sí pé ẹni tó lówó bí mo ṣe sọ ẹ̀ ní ìsìn ẹlòmíì ṣe jàgínní jàgínní ah, ọlọ́run ó foríjì òun ò lówó ni ojú ò lè tọ́jú ọmọ òrukàn ah, ọmọ òrukàn tá à ń sọ yìí in tó ń ṣe tiẹ̀ náà la ní kó o ṣe fún tó bá jẹ́ wípé lóòrọ ẹ̀kọ́ lẹ́pọ̀ mú fún ọmọ rẹ̀ lákàkọ̀ kan jóò náà wà lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ ọmọ rẹ mu àti àká tó bá lẹ la ọmọ jẹ náà jẹ in mo rò pé ṣùgbọ́n kó wá wà níbì kan kó mọ̀ sí nǹkan kan fún kó wá máa rìnrìn bòró káàkiri kó máa rìn bí orí tí ń sangi kó máa lọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ kó lọ darapọ̀ máwọn oríṣiríṣi àwọn ọmọ amúgbó ẹ̀rí pé ṣéyìn ni ó wá pè ní rárá èyí tí ìgbà téèyàn bá dolówó kú tó lè ṣe nǹkan tá a sọ yìí èyí tó níhùn náà ni kó lò ríkáàfì ló máa mójútó máa tọ́jú ẹ̀ hmm? ìdí nìyí tó fi jẹ́ pé àfáàwà ibnu batol gbà tó ń sọ̀rọ̀ ń pa àdísì ó ní hakun alaman sami adal hadis an yá àmàlà bí ilé yakuna rọ̀fí kọ̀dùnàbí yìí sallallahu alaihi wasallam fil janna ó ní hakun ó ti dẹ̀tọ́ alaman sami adal hadis ẹni tó bá gbọ́ àdísì ọ̀rọ̀ tánàbí sọ yìí an yá àmàlà bí kó yá ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ lìyàkúnà rọ̀fíkọ̀ nàbí kó bá a lè jẹ́ alámúlétí ànábì aládùúgbò ànábì fílì jannà tí náà lè jẹ́nà wà láàmùnzílàtà fìlì áàkìrọ̀ ti afdol mindale kò sí ipò kan lọ́jọ́ gbèǹde tó tún lọ́lá tó ipò yìí nígbà tí èèyàn bá jẹ́ alámúlétí aládùúgbò ànábì náà lè jẹ́nà ipò ló fẹ́ alhafiz ibn hajar asqalani nígbà tó náà sọ̀rọ̀ lórí hadith lórí wà fi isharatun ila anna bayna darajati nabi sallallahu alaihi wasallam wa kafil yatim qadra tafawuti ma bayna sababa wal wusta ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan náà hadith ti riwaya imam bukhari nígbà tá nabi ní ana wa kafilul yatim fil jannati akada èmi àti alámòjútó olùtọ́jú ọmọ òrukàn báyìí láṣẹ rínú ọgbà àlìjẹ́nà tó wá júwe àṣàròbí sàbáàbà wàṣọlọ́sọ̀ tó júwe pẹ̀lú ìka àárín àti ìka fábẹ́là wàfáàrù rọ́jà bẹ́yìn náà hùmà ó wá yà ó wá jẹ́ kí àlàfo wà láàrin ìka méjèèjì àfáàwá ibn hajar al-asqalani al nígbà tó ń ṣàlàyé àdìsí ó nítumọ̀ ẹni pé òdiwọ̀n àlàfo tó wà láàrin ìka méjì ni yóò wà láàrin òǹtọ̀hún àti àlìjẹ́nà ní ọgbà àlìjẹ́nà yóò súnmọ́ náà kọlọ́hún sànù wa kọlọ́hún sànù wa. anabi wa muhammad inú hadithi abu ala àti tabrani àti imam ahmed bàbá mo sọ yìí targhib wa tarhib ti albani wọn ló lálàáfíà ó ní man damma yatiman bayna al-muslimina fi ta'amihi wa sharabihi hatta yastagna anhu wajabat lahu al-jannah. e bá ń da ọmọ kan pọ máa ọmọ kan mùsùlùmí tó dà pọ hmm, máwọn ọmọ àti àbó dà pọ máwọn mùsùlùmí hmm. ọmọ òrukàn ẹnìkan mú kó wá ń tọ́jú ẹ̀ ń jẹ fi tọ̀ ámì yìí náà ní yẹn jẹ wọ́n ṣàrọ́bì yìí in tó ló ń in tó mú ló ń fọmọ yẹn mú ọmọ ọmọ òrukàn yẹn báyìí ha muslim dẹ ni bàbá ọmọ yìí gbà tó kú o ọmọ yìí máa yá yàkùyà wá mú un fi àmì oúnjẹ tiẹ̀ ń tó ń jẹun náà ló ń fún jẹ in tó mú ló ń fún títí tọmọ yẹn fi wá lè dá dúró wájà bá ti la olùjẹ́nà ó ti dọ̀ràn yẹn kó ń tọ̀ ń wà èyí tó ń bẹ fún ìmọ̀ mójútó ọmọ òrukàn ni pé ọkàn wa ò ní máa jẹ́ ọkàn tó le bí òkúta ọkàn wa ò Abu Darda radiyallahu anhu ó ní ata nabiyya sallallahu alaihi wa alihi wasallam rajulun yashku qaswata qalbihi ọkùnrin kan wá bá nàbí ìjọ kan lẹ́ni tó ń kígbòsí tàbí lẹ́ni tó ń ó ń pariwo jọ́nà pé ọkàn òun máa ń ọ̀rọ̀ ọlọ́run yìí wọ̀ òun máa ń ànábì ni àtúnṣíbù fẹ́ kí ọkàn rẹ̀ ó rọ̀ wàtúndìrí àjẹtà bùkátà rẹ̀ kó sì bíyà tó bá fẹ́ bẹ́ẹ̀ ànábì ni nígbà náà irham máa. wamsa ra'sahu wat'imhu min ta'amika yalin qalbuka watudirik hajatak ànábì ní lọ máa ṣàánú àwọn ọmọ òrukàn máa fọwọ́ ra lórí máa fún lóúnjẹ nínú oúnjẹ tiẹ̀ ọkàn rẹ̀ ó rọ̀ bùkátà rẹ̀ ó sì bíyà ẹ̀rí àwọn tó jọmọ orúkọ àwọn tó yàn ní bàbá yẹn á tún máa fọ́ra wọn lórí àmọ́ kí wọn èyí báwo ni bóyá wọn sọ fún àfọ́ra lórí ìgbẹ́kan ṣẹlẹ̀ sí bóyá fẹsẹ̀ kọ́ yẹ pẹ̀lẹ́ tó bá lè máa ṣe tó ń sàánú ẹ̀ ẹ̀rí kwana bíi ní wàtọ̀ ìmùhù ní tọ̀ àmìkà kéde wé kí wọ́n jẹ súyà kó wá fún pọ̀nmọ́ rárá o kéde pé wọ́n jiyàn lọ fún ní gàrí ní tọ̀ àmì oúnjẹ rẹ̀ gan ni ó fún jẹ́ bí mo ti ṣàlàyé lókè kì í sọ̀rọ̀ ọpọlọ ọ̀rọ̀ ń bí sọ ni nígbà náà ọkàn rẹ̀ ó rọ̀ ó sì bùkátà rẹ̀ ó sì bìíyà ìmáàmù wa àtọ̀bọ̀rání ọlọ́gbà àdìsí yẹn wa táwa ló sọ ìtẹ̀rìgìbù wa náà rí kọ́lọ́wọ́ ṣàánú wa ìdí ni tó fi jẹ́ pé a gbìyànjú láti mú ojú tó àwọn ọmọ ẹ mọ̀ pé ta bá ń tọ́jú ọmọ òrukàn àwọn opó àwọn ìyá àwọn tí bàbá wọn fi ilẹ̀ náà àmójútó àwọn náà ni torí ànábì ní asáyè alàlà armala walimiskin kalmuja irfi sabilillah subhanallah ànábì ní ẹni tó ń mójútó tí ń gbìyànjú lórí àwọn opó àtàwọn aláìní ó dà gẹ́gẹ́ bí ẹni tó ń jagun sójú ọ̀nà ọlọ́run ànábì ní ó wá sílò rẹ̀ ó ní kọ́ọ̀là wàkàlìkọ́ ìmìlẹ́dì láàyàftur wà sọ ìmìlẹ́dì láàyàftur subhanallah ó dàgẹ́ bẹ́ẹ̀ tó dìde tí yanáfílà títí láàyàftur kò rẹ́ ìṣà yanáfílà ṣáà ni ojú ti yanáfílà ni wà kàsọ́ ìmì ó dà gẹ́gẹ́ bí ẹni tí ń gbààwẹ̀ láàyùftìr tí ò ní ṣe ìtumọ̀ tí ò ní ṣe tó jójúmọ́ ayé ṣàgbàwẹ̀ ṣá ẹ̀wò tọ́lọ́run ṣàánú wa lọ́rọ̀ kan bí ta fẹ́ lù mẹ́rin búlẹ̀ pé eléyìí bọ́rọ̀ àwọn ọmọ òrùka àtàláìní àwọn opó àtàláìní nínú àwọn aláìní náà làwọn ọmọ òrùka yẹn wà àwọn opó náà làwọn ìyá wọn àwọn bàbá wọn fi ilẹ̀ so ó ṣe pàtàkì fún mùsùlùmí gbogbo àwọn nǹkan wọ̀nyí yé lọ́lọ́run bá fi sọ pé falakota hamilẹ̀ àkọ́bà ẹ̀yìn yìí kì í ṣe yín ẹ̀gùnkè ẹ̀gùnkè tó lọ ẹ̀pọ́n òkè àwọn afá apá kan náà afá lókè gbákúgbákú ẹ̀ sáré gùn fakùrọ̀kọ́bà ni. ọ ìtọ̀ àmú fi ìyà ọmọ ìdí mọ̀sgàbà ìfúnni ló ń jẹ́ lọ́jọ́ ibi àwọn owó ló fẹ́ fún yàtí mọ̀ndẹ́ mọ̀kọ̀rọ̀bà ìyẹn ni apá kan nínú ẹ̀ ẹlòmíì wàá wò pé àdìsí tá à ń sọ yìí <laughs> ápìlù mọ́lì yẹ̀tìmù lànà bí ń sọ jàre jíjẹ dúkìá ọmọ òrukàn bẹ́ẹ̀ ni ṣé ẹni tó ń ṣe lè níwàá dúkìá rẹ̀ ṣùgbọ́n ọba àlekíọ́lá sọ̀rọ̀ nípa jíjẹ dúkìá gàgà nínú sọ́rọ́tù nìfà sùrà nípa ìmójútó dúkìá wọn báwo la ṣe ní jẹ dúkìá àwọn ọmọ tiwa tábàwọn ní sọ́rọ́tù nìfà sùrà ọlọ́run sọ ní àyà ilé karùn-ún bẹ́ẹ̀ àyà five warzukuhum fiha waksuhum wakulu lahum qawlan ma'rufa ó máa ṣe é ṣe kó jẹ́ pé ọmọ míì tí bàbá rẹ̀ jáde láyé ńgbà tó wà lọ́mọ èké bàbá rẹ̀ ní dúkìá tó pọ̀ ogún ẹ̀ tí wọ́n pín fún un ní apá ibi táwa wà ń bí ó lè oko bí oko kòkó oko ọ̀pẹ oko obì àríó lápá bòmí ó lè jẹ́ àwọn oko ilẹ̀ oko bí wọ́n ti pèsè àwọn ilẹ̀ gbòbí bíi tó jẹ́ àwọn ilẹ̀ pápá tí wọ́n ti ń gbin àwọn nǹkan bí àgbàdo ẹ̀gẹ́ ọkà bàbà ó lè jẹ́ ilẹ̀ oko tó pọ̀ ó lè jẹ́ àwọn dúkìá bíi ilé bàbá rẹ̀ ilé tí wọ́n fi ilẹ̀ fún ó lè tó lé méje mẹ́jọ kódà ẹlòmíì láwọn dúkìá ńláńlá o bàbá ẹ̀ ó nílé ńlú ègbó ó ní pọpá ó ní kánò ó ní káàkiri ẹlòmíì owó tabua owó gọbọi ń bẹ nínú ilé ìfowópamọ́ fún lákàntì àwọn properties àwọn ọkọ̀ oríṣiríṣi ẹlòmíín wá ń bẹ tó ṣe pé àwọn dúkìá yìí ìwọ ló mọ bí tí dúkìá yìí wà gbogbo òwe rẹ̀ ìwọ ló mọ bàbá ní shares káàkiri tó jogún ọmọ yìí ọwọ́ rẹ̀ wá ní gbogbo ẹ̀ wà áyà ìwá ń sọ pé wàhálà tó sùfà ha àmọ̀wà lẹ́kùnmọ́ lẹ́tì jẹ́ àlàlọ́ òlẹ́kùn kìyàmù ẹ má ṣe kó àwọn dúkìá àwọn ọmọ òrukàn lakum èyí tí ń bẹ alẹ́ ti já alàlọ́wọ́ lakum kìyàmá èyí tí ọlọ́run ṣe nígbẹ̀míró fún yín ẹ má kó fáwọn ọmọ òrukàn níbi àwọn òmùgọ̀ hmm? súfàhà àwọn òmùgọ̀ àwọn tí làákàyè wọn ò pé tó wàrúzùkúhùm. fi ha ṣùgbọ́n kí ẹ máa ná fún wọn ẹ máa bọ́ wọn nínú rẹ̀ wákṣuhum kẹsì máa dáṣọ fún wọn nú ẹ̀ wàkúùlù láhùn kọ́wọ́lẹ̀ màrúfà kẹ́ máa bá wọn sọ̀rọ̀ tó dáa nípa tó ọmọ òrukàn bí ni pé ọmọ yẹn ọmọ yìí kì í ni láìsàlá omi years tọ́mọ bá ti pọ́dún méjìdínlógún kò sí nǹkan kan òun náà ti gbọ́n nìyẹn yóò bá lọ kó fún nǹkan <clears throat> mọ̀ ó ti mọ̀ pé owó tọ́mọ ike bá rí láàárọ̀ owó tọ́mọ ike bá rí lóòrọ̀ kùtù báyìí kí ní èṣe àkà ní bí Yorùbá ṣe wí náà yóò kàn kówó yẹn fọmọ ọmọ àkàn sówó yẹn báṣubàṣu ni owó tó kọ́ rí báyìí yóò kàn lọ ra mọ́tò ni ya àkáǹtì yẹn bóyá hundred million ló wà náà àkáǹtì tọ́mọ ni pé yóò kàn eighty million bẹ́ẹ̀ fáà yóò máa gún ẹ̀wọ̀n pé ó ti mọ̀ pé gbogbo dúkìá yẹn ó ti bàjẹ́ nìyẹn ọmọ yẹn kọ́kọ́ fly lọ òun fẹ́ lọ sí kọ́ńtì báyìí òun fẹ́ lọ wo Dubai òun lọ Dubai òun tiẹ̀ fẹ́ wo bíbẹ̀ ṣe rí ó mọ̀ mọ̀ ni o ó mọ̀ pé kò tí ì gbọ́n tó ẹni tó lè mójútó dúkìá yẹn ọlọ́run ní ẹ̀yẹ má ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú dúkìá tó wà lọ́wọ́ yín yẹn ẹ máa fi gbọ́ bùkátà àwọn ọmọ yẹn ètò jíjẹ rẹ̀ mímu rẹ̀ nínà rẹ̀ ẹ máa mú ń bẹ̀ tó bá fẹ́ ra aṣọ nù rẹ̀ ní kẹ́tì máa dáṣọ fún un ọlọ́run wa ni wọ́n bẹ tẹ́lu kẹ́dẹ̀ mọ̀ sọ̀rọ̀ dáadáa sí wọn tó lọ́mọ mi ò sọ̀rọ̀ síyàn o property dáàdi òun ni wọ́n jókòó lé rí nǹkan kó property dáàdi òun fún èèyàn lè yóò mọ̀ pé kì í gbọ́n so tó bá ti sọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn àní sọ̀rọ̀ kò bá kù gbèsè wàkúùlù láhùn kọ́wọ́lá ni màrúfà ọ̀rọ̀ tó dá lásọ sí tó bá wá jẹ́ pọ̀mọ̀ yẹn jó mú gọ̀ gangan gan pé bí ọ̀dẹ̀ ó lè máa sọ̀sọ́kùsọ náà lóòótọ́ ọ̀rọ̀ tó dá lásọ sí so torí bá mọ̀ pé kò tí ì gbọ̀n wallahu ta'ala alam àwọn àfáà tún fi sí ẹni tó jẹ́ wèrè náà nínú bí wọ́n fi sí o wọ́n nípa tọmọ òrukàn specifically ní àdáyẹrí ohun tá à ń ṣàlàyé mi ni pé tí ò bá tí ì gbọ́n tó ìyẹn ló fi áyà tó tẹ̀lé sọ pé wàbùtálù lè yàtá àmà hátà ilẹ̀ àbálàgbò nìka ẹ máa dáwọn ọmọ òrukàn wò títí dìgbà tí wọ́n fi tó fẹ́yàwó fa'in anastum mini umu rushda tẹ bá wá rí wípé wọ́n ti lóye ọgbọ́n àgbàlagbà ti wà fún wọn lára wọn fadfa'u ilayhim amwalahum fadfa'u ilayhim amwalahum nígbà náà ẹ dá dúkìá wọn yẹ padà fún wọn nígbà náà ẹ dúkìá àwọn yẹn ṣe kí ni padà fún wọn wọ̀lẹ́ ta kùlù ha ìsọ̀rọ̀ fáwọn wábì dàrọ̀ ṣẹ̀ríkọ́lọ̀ ń gbọ́ pé nígbà tá a bá rí pé wọ́n ti lóye wọ́n ti gbọ́n yẹn ní ká tó dá dúkìá yẹn padà fún wọn ọlọ́wà ni wọ̀lẹ́ ta kùlù ha ìsọ̀rọ̀ fá ẹ má ṣe jẹ dúkìá àwọn yẹn ní ìsọ̀rọ̀ fà ní ti àpà wábì dàrọ̀ àti ní ti yárayára ayinyakibaru kó tó di pé wọ́n dàgbà ẹ̀rí ẹlòmí ó ti fínísì owó yẹn ọ̀nà owó ni ó gbà fínísì ẹ̀yọ́ láwọn fi ṣe nǹkan báyìí àwọn fi ṣe nǹkan báyìí pò kó tó di pé àwọn ọmọ yẹn dàgbà gbogbo dúkìá ó ti tán kò ní wúlò mọ́ tó bá ọlọ́run ẹ má ṣe bẹ́ẹ̀ wà á máa ń ká ẹran kan níyàn falẹ̀ yẹ stáfíf ẹni tọ́lọ́run bá ṣe lọ́rọ̀ nínú yín tó ní fálẹ̀ yẹ starfif kó sàmójúkú omi dúkìá ọmọ òrukàn kó má jẹ́ ń bẹ̀ rárá wà máa ń ká ẹni fàkìrà ẹni tó bá wá jẹ́ tálákà àánú yín fálẹ̀ yá kúlbìl màrúf kí ó jẹ níbẹ̀ bìrì màrúf pẹ̀lú dáadáa pẹ̀lú tẹ̀tọ́ ní tí wọ́n ń sọ táyà yìí sọ ni wípé dúkìá ọmọ òrukàn tó wà lọ́dọ̀ wa á máa mójútó nínú ọ̀nà tí dúkìá yẹn ò fi ní tán ní yárayára táwọn àfáà ni pé a ó bá wọn fi owó yẹn ṣe okòòwò a máa fi bá wọn ṣòwò a kàn ní déédéé kó yẹn lẹ̀ lóní five million bàbá ẹ̀ lọ́ọ́ fi sákàǹtì fún ó five million lọ́dún yìí tó bá dọdún bíi márùn-ún àbọ́dún méje tí ń bọ̀ ṣé válù kan náà ni ó ní tí five million naira tó ṣe lọ́dún yìí ṣe ni ó ṣe lọ́dún méje tí ń bọ̀ èyí tó súnmọ́ ni pé kò ní í ṣe é ṣe mọ́ èyí tí wọ́n táwọn afáà ṣàlàyé ni pé irú owó yẹn wọ́n ó fi ṣòwò owó yẹn ó ṣe kí ni yóò máa pọ̀ sí i ó jẹ́ pé ńgbà tọrọ yẹn bá dàgbà gbogbo owó yẹn ó máa jówó ẹ̀ ìntàyà ìwà ń sọ ni pé lásìkò tá à ń bá aṣòwò yẹn àwa náà ń ṣe àwọn iṣẹ́ kan àwọn fún àpẹẹrẹ tó wájú oko ní ìsìn oko àbókò míì tí èso kòkó àwọn owó tá à ń ná sóko yẹn àmọ́ yọ nínú dúkìá náà lágẹ́ bí okò kòkó ń sìn ṣe pé kí wọ́n bá ti ká kòkó àwọn owó tí wọ́n ta kòkó yẹn owó oògùn tí wọ́n fi fín kòkó kí kòkó mọ́ bá a rì owó táwọn alágbàṣe gbà nígbà tí wọ́n ṣan kò yẹn ayọ̀ gbogbo ẹ̀mẹ́ àwa náà wá lè ṣiṣẹ́ yẹn iye owó táwọn alágbàṣe gbà yẹn ayọ̀ fúnra wa ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ náà ni pé àwa náà lè mú bẹ̀ káná kájẹ ká mú yàtọ̀ sípa àti ẹ̀ṣiṣẹ́ kankan náà ìtayà yẹn sọ nìyẹn mọ̀nkánà fàkìrọ̀ ẹni tó bá jẹ́ aláìní ọ̀n òun náà lè jẹ́ ń bẹ̀rẹ̀ yẹn ṣùgbọ́n tó ẹgbẹ́ èèyàn ní tẹ́lẹ̀ ọlọ́run falẹ̀ yẹ starfif ó ń tọ̀ ọ̀hún kó mójú kú òun kó má fọwọ́ kàn rárá ń tiẹ̀ nígbà tó ti ní tẹ́lẹ̀ má bá dàfáàtúmi ilé ìhìm kí mm. tó bá sì fẹ́ jẹ́ bẹ̀wọ̀ tó níyẹn náà bìlì màrúf pẹ̀lú dáadáa ni o mm. pẹ̀lú dáadáa ni èyàn ò mọ̀ ṣe dúkìá yẹn bí ìgbà tó jẹ́ dúkìá ti èèyàn tàbáwo nú sọ́ọ̀tùl Baqara sura two aya two twenty sura two aya two hundred and twenty sura ẹlẹ́ẹ̀kejì aya okòólérúgba ọlọ́run fi dúnìá wal akhirah wa yas'alunaka anil yatama wọ́n máa béèrè lọ́wọ́ rẹ nípa àwọn ọmọ òrukàn kul sọ pé islahun lahum khair ṣíṣe dáadáa sí wọn ló dáa jù wa in tukhalituhum tí ẹ bá sì dá <clears throat> dúkìá yín papọ̀ mọ́ ti àwọn ọmọ ìyá yín fa ikhwanuhum tẹ bá dá dúkìá wọn papọ̀ hmm, in tukhalituhum fa ikhwanukum tẹ bá mú wọn tẹ bá dá wọn papọ̀ mọ́ra yín hmm, tẹ dá àwọn ọmọ yẹn pọ̀ mọ́ mọ́ ti yín tàbí ẹ dá dúkìá wọn pọ̀ mọ́ ti yín fa ikhwanukum. ọlọ́run ọba lọ́mọ ìyá yín náà ni wọ́n á ṣe wallahu ya'lamu lil mufsida ọlọ́run mọ òbílẹ̀ jẹ́ o mina lil yàtọ̀ sí alátúnṣe ọlọ́run dá wọn mọ́ o ọgbọ́n ló dá láti mọ́ àbí láti bá ayé rẹ̀ jẹ́ ọlọ́run mọ́ o hmm? ọlọ́run bá fẹ́ èyí téèyàn bá dápò yẹn là ń ṣàlàyé tó ń mójútó ọlọ́run kó fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ ṣá lọ́rọ̀ kan oòrùn pé ó yẹ kó yé wa báyìí ọlọ́run ní fàáyí dáadáa fa ìtumí ilé ìmàmú wa là nígbà táwọn ọmọ yìí tọ́lọ̀ ní ká dán wọn wò tábà ti wá rí pé wọ́n ti lóye ọgbọ́n àgbà ti wà lórí wọn wọ́n ti kúrò lọ́mọ èké tẹ́ lówó tí ó lọ náà nínàkúrẹ̀ náà pa ẹ̀yìn náà pa ẹ̀ ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ táwọn bàbá wọn bá kú tí wọ́n bá pín gún fún wọn ilé ni wọ́n pín fún ẹ̀kàrí tí wọ́n ta lé yẹn lẹ́ẹ̀kan náà háwò ilé tó wọ́ ti bi thirty million torí pé wọ́n ń kánjú owó wọn kàn tán ten million ni ọmọ mi ilé bíi márùn-ún ni wọ́n pín fún yóò kàn ta mẹ́rin ń bẹ̀ forty million nìyẹn tẹ́ kọ́kọ́ rí ni pé ẹ̀ní rí bímọ ó ti lọ Àbújá ẹ̀ní rí lóru wa bí ìkàrẹ́ mọ́ ẹ̀rí ó ti lọ síbo ó ti lọ sí Èkó lọ òun yóò lọ gbalé kan flat yóò gbà mọ́tò yóò àmọ́ jayé ẹ̀rí yóò lówó sí wa fóun nígbà tó bá yẹ ìwà rí wọn tí wọ́n máa ṣe bí olè káàkiri bí jìbìtì torí pé owó tó yẹ kí wọ́n lò láti ṣe kíni láti fi ṣe okòwò tàbí káwọn náà máa fi ṣòwò wọn ò lè ṣe àwọn ilé tó yẹ kí ó jẹ́ pé wọ́n máa gba rẹ́ǹtì owó ìyálégbé lórí ẹ̀ díẹ̀ díẹ̀ tí wọ́n máa fi jẹ tí wọ́n máa fi mu táwọn náà máa lò gbèsè ayé wọn owó ńlá wọn ò wà wọn lọ ìgbà náà ni wọ́n láwọn ọ̀rẹ́ àwọn ọmọ olówó ńlá ńlá wọn jọ máa bá wọn rìn gbogbo nǹkan yìí ó dànù lẹ́ẹ̀kan náà dini nìyẹn ni ọlọ́run sọ wípé <clears throat> kádàn wọn wò ṣùgbọ́n lọ nípa ìdá àdá fáàtúmù iléhìn àmúwá aláwọ̀ tẹ bá fẹ́ dá dúkìá yẹn padà fún wọn lẹ́yìn tẹ́ rí pé wọ́n ti lè mójútó dúkìá yẹn fa aṣèhìdù àléhìn ẹ má dédé pé wọ́n ti kọ̀rọ̀ o tẹ́lẹ̀ fẹ́ dá padà fún wọn o ẹ pé àwọn ẹlẹ́rìí kí wọ́n jẹ́rìí sí o kí déwájú dẹjọ́ dẹ́yìn di nǹkan mí o ẹ pè wọ́n o alàlẹ̀ akọ́lì ó kéré ju àwọn ọkùnrin tí wọ́n ti bàlágà tí wọ́n sì jẹ́ ẹni tó ṣe déédéé méjì wọ́n witness ẹ̀ kódà ká kọ́ ọ̀lẹ̀ gan kọ́mọ yẹn sign tó wá sign gbogbo property ẹ̀ láti kó fún ọ yìí o tọ́tẹ̀ bàbá ẹ̀ ní o tọ́lọ́ ọmọ mi burú tó bá ti lọ ṣòwò ń báṣubàṣu ni ó wàá padà wá pé dádì ò tí ì kówó fún un àbí ẹ̀yẹn kékeré ni wọ́n fún àwọn yóò wà máa pé ah, kò sì sẹ́ẹ̀rí pé ńgbà tí wọ́n rí un lọ́mọ èké ni wọ́n fẹ́ yàn oúnjẹ ẹlẹ́rìí gbọ́dọ̀ wà ń bẹ̀ o tí wọ́n fọwọ́ sí ìwé lóde òní yẹ kí ìwé ó wà wọ́n kọ́ tó bá ṣeé ṣe gan kí wọ́n rìkọ́ọ̀dù voice wọn kalẹ̀ wọ́n dẹ̀ béèrè pé ṣé o mọ̀ páà ń rìkọ́ọ̀dù ohun ẹ̀ yóò ní bẹ́ẹ̀ ni òun mọ̀ pẹ́ ń gba owó òun sílẹ̀ tó dé wọn bá dé kóòtù wọn lè sọ pé òun ò mọ̀ pé wọ́n rìkọ́ọ̀dù òun à ń gba ohun ẹ̀ sílẹ̀ yóò ní bẹ́ẹ̀ ni ṣé o mọ̀ ni mo mọ̀ ohun mi tẹ́ ń gbà lẹ́ẹ̀ mọ̀ gbà á ọ̀wẹ̀ wọ́n sáyẹn wọ́n ní ìwé kódà tó ajá àwọn dúkìá tó pọ̀ dáadáa kò sí tó burú ká jẹ́ kíjọba ó dá sí àwọn àbáwọn amòfin oníwèé pampam wọn tẹ yóò fi ní sí wàhálà kankan bẹ́ẹ̀ wàkàfà bìlà ìhàsíbà ọlọ́run fúnra rẹ̀ tó àsíbà <clears throat> ní oníṣirò tàbí olùṣirò ọlọ́run bá kó ṣàánú wa <clears throat> eléyìí ni ìmójútó dúkìá ọmọ òrukàn tá a fi ní jẹ́ tánàbí sọ pé aklumẹ́lì yatim ìmáa jẹ dúkìá ọmọ èèwọ̀ ni èyí tó jẹ́ tọ́ta alẹ́ jẹ́ńbẹ̀ láti ṣàlàyé pé tá a bá jálàmù kí ojú tó dúkìá ń táwa ò ní bèlè màrúf àwọn ìta kan ní bùkátà sí ẹni tí ẹnìkan àwa náà tá à ń bá mójútó bébí bá ń pa wà lè ráyè mójútó àwa náà wàá jẹun bẹ aṣọ wa ti ya àwọ̀ṣọ ń náà ìgbọ́n tó wáyé pàwà ti ní tẹ́lẹ̀ <clears throat> ọlọ́run ọba ní fàníyà starfif <clears throat> káwọ́ ṣàmójú kúrò ṣùgbọ́n mọ̀nkánà fàkìrọ̀ ẹni tó bá jẹ́ aláìní bìlì màrúfù ni kó má jẹ́ ẹni tó fẹ́ jẹ́ wúruwúru tí ó kàn jẹjẹ bàjẹ́ ń bẹ̀ hmm, ọlọ́run ti ní ká jẹ́ yóò kàn la oko bàbá wọn sí méjì ní fáì tàbí yóò kàn mú bóyá hundred million lówó òun náà kàn ra kọ́ mú ten million pam díẹ̀díẹ̀ ni ó jẹ́ tán hmm, kọ́lọ́n kó ṣàánú wa kọ́lọ̀ fún alágbọ̀nyọ́ ọ̀rọ̀ rẹ̀ dáadáa <clears throat> èyí tí Allahu Ta'ala tó ṣe fún wa ọlọ́run jù ú bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fún wa khulasatul qawl eré fèntà ń sọ ṣókì rẹ̀ ni pé ọ̀nà kan téèyàn lè gbà wọ àlìjẹ́nà Firdaus tó ṣòro láti wọ̀n ọ̀nà gbòógì kan tó dáàyàn lójú tánàbí làmọ́lẹ̀ tí ò sí èméjì oníkátọ́jú ọmọ òrukàn pẹ̀lú dídá àwọn ọmọ ń pọ̀ mọ́mọ́ wa kí n tá a jẹ ni kí wọ́n jẹ ní tí wọ́n mú táwa mú ni kí wọ́n mú ní tá a bá ti ń ṣe kájọ máa ṣe ànábì ni òun àti irú ẹni bẹ́ẹ̀ bí ìka àárín àti ìka àjúwe ta tún pè ìka àfábẹ̀lá ṣe súnmọ́ra wọn lòun àtẹni yóò súnmọ́ra wọn náà àlìjẹ́nà yẹgbẹ́ ni yóò wọ jàǹdà tó fi dáwọ́ tó bá lè ṣe tó jẹ́ múmi ní tí ò dẹ̀ṣẹ́ bọ̀ wò bẹ́ẹ̀ ni ó ṣe rí ẹni ọkàn rẹ̀ bá ń le tó sì fẹ́ kí bùkátà òun náà ò bí yá kó lọ tọ́jú ọmọ ẹgbẹ́ náà bí ṣe sọ fún arákùnrin tó ní ọkàn òun le tànàbí ní sọ fẹ́ kọ́kàn rẹ̀ ó rọ̀ ó sì fẹ́ kí bùkátà rẹ̀ ó bí yá ó ní tọ́jú ọmọ ní tó ní kó fún ní tó mu ní kó fún ọkàn rẹ̀ ó ó sì ti ṣe kó sì máa fọ́ra lórí tó bá lè ṣe bẹ́ẹ̀ ọkàn rẹ̀ ó rọ̀ fọ́lọ́ ọ̀rọ̀ ọlọ́run bùkátà rẹ̀ ó sì tún bí yá ọlọ́run kò fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa mọ́jú bá jẹ́ rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in wa sallama taslima kathira kathira wa assalamu wa rahmatullahi wa barakatuh